mo kí àwọn ará ilé o àwọn yèmí àtàbà mo kí kété wọn o ẹ mọ̀ ṣe o ọdún níyẹ ẹ ṣe o ẹṣẹ ọdún wáyé nù dẹ̀yìn bí nù dẹ̀yìn ọdún oṣù èmi pẹ̀ èmi gẹ́gẹ́ bí èmi Afọlábí Kọ́láwọlé èmi ọmọlúdàn yìí èmi gódónú dẹ̀ gángan yìí ọgbọ́gọ̀dọ̀ díẹ̀ mú lè kọ́ ọbẹ̀ tí mi lè kọ́ yíyí tẹ̀ ee namaku dọnagara ewo ìkẹdẹrẹ maku sonaye o yemi dimbẹ lọ́jọ́ mu ẹ àgùtà ee ká kàkí náà lè ee, ọ̀run Kọla Kọ́láwọlé ń sọ̀rọ̀ yín o ẹ mọ̀ ṣé ò bá mi èdè mi bẹ́ẹ̀ wájọ ẹ, ẹ̀ màṣẹ wáyé ọ̀rọ̀ ewúrẹ́ àgùsọ àgùtà àgbòkùn o àlẹ́ o èmi èmi tó àwọn o agbè wa àdúrà yẹn láṣẹ náà èsùn yẹn láṣẹ jàdúrà. àdó ẹ̀ lágbàna wọn kẹtẹ wá rí ṣe yá rí jẹ yín àlàáfíà kàdé pàkìtì wọn náà yé ẹ mọ̀ ṣé o ìyá àṣà mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọmọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́wọ́ ti rìn àjò dálágbé olúwa ìdálágbé lárugẹ ayé wọn àtọ̀nà wọn máa dá o kété yẹn bá mọ́wọ́ ṣe náà yé akadúkù wọn yìí o àwọn arógun àkóbá àdábà àdébá wọn oríire akajẹ́ ti wọn ò náà yé ẹ mọ̀ ṣé o ọdọọdún mi gùn yín ulé gan ọdọ wa méyì mi kà lè ṣẹ́gun àti kékeré mi mo lè fọ ibi àbímí sí gan yín èmi gan ń bójú but ilé ìgbàgbọ́ ó ti ó ti and then mo ti gunodò níbẹ̀ yìí àwọn ìyá àṣà yìí gan àjọ gun kété yín kété wọn àjọ gun yín àwọ̀ wá bẹ̀tẹ̀ èyí sì èkébí ò bá mi èyí sì e ẹ̀yàn mi but ọ̀nà bá gun èyí sí àlàáfíà yẹ fọ eh, ogun akọrò bẹ̀tẹ̀ eh, amúláradá sórí èkìdán yìí nẹ̀ ó wà fún dáyé ká gun dálákà wo yẹ sí ní èkìdán yìí àwọn àbá wa ó ní àwọn ó ní ó ní ìyàn ṣe sí èkè dẹ́nìkété àdúrà ń gba èso èso ogun ẹsẹ̀ ní ti ń bí ẹ̀ èyí but àwọn àgùnrán kan sán aṣọ kan máa gò aṣọ yẹn sán máa gò nẹ̀ lóṣù obìnrin yé rí ọmọ bí dábàá mú aṣọ nẹ̀ dábàá wo máa ń èsì ọdún nílẹ̀ ìpọ́jẹ abí ọmọ ìpọ́jẹ gédégédé àgórí rẹ̀ ṣó lè nù dẹ́n bẹ́ àgórí rẹ̀ ṣó lè o èsì. Ah, oye ẹsẹ nu dẹ dídí oye àgòrò ẹgọ wọn pọ̀ ó pọ̀ gidi dẹ gbọ́dọ̀ ṣe ẹwọn ẹbí lọrùn wọn kejì àdúrà yìí lágbà nù wọn yìí àdúrà yìí lágbà ní kẹdẹ nù wọn yìí nkete nkete ọlọkọlọ sí ìdàn onígboro dẹ yìí ẹsẹ wọn yẹ ẹkọlẹ sí èkèdè èkèdè àti wáyé àti wábẹ yìí bẹtẹ ayé ti da ayé àlàjú ẹ ẹ fẹ́ ká mú àṣà nẹ ẹ fẹ́ ká mi ṣe tẹ́lẹ̀ ibẹ ya kún bí sọjà ẹ ẹdí mo kọjá tí dòrùn dòrùn ṣaka wọnyin ẹ bọdù bẹyìn pẹ ọlọ ọlọ ọlọ ẹ ń gbà kóso bọ ọlọ ká dúró kìtìkìtì wa Akari ṣe akari jẹ akari mu o. mo kí ẹ̀yin ará ilé orúkọ mi ní blessing àwa wo amógòkè ìdànrè lọ. sọmọ ìdànrè ni yín. rárá ọmọ bo. ọmọ ibo. ọmọ ibo kí lọmọ ibo wá ṣe lókè ìdànrè o àmúlọ́wọ́ nǹkan tó wà lórí òkè yẹn nìkan oríṣiríṣi tó wà ń bẹ̀. ẹ a rí nǹkan àtijọ́ ń bẹ̀ nǹkan tí wọ́n ṣe ní àtijọ́ gbogbo ẹ̀ la rí ń bẹ̀. ẹ kàn máa wá síbi òkè yẹn wà òkè ẹ̀kan lọ́dún ni wọ́n ń ṣe nǹkan oríṣiríṣi wà ń bẹ̀ tó lè ta lè tún fi hàn àwọn èèyàn ní ọmọ wa lọ́jọ́ iwájú nǹkan báyìí báyìí báyìí báyìí àti gòkè yẹn lọ ẹsẹ̀ ń ròyàn àti sọ̀kalẹ̀ náà ẹsẹ̀ wọ́n ti máa ń sọ wípé tẹ̀yin bá ní ọdún ìṣẹ̀ǹbáyé ti ní ìlú yín tàbí ẹ tẹ̀ fẹ́ kó ìpolówó ọjà wá sórí ètò ìṣẹ̀ǹbáyé ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ọmọ yín òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èje tàbí kí ẹ wo ìsàlẹ̀ amóhùnmáwòrán yín ẹ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kejì ńbẹ̀